الحياة وكل يموت وكل يموت ولكن إسلامنا لا يموت تهون الحياة وكل يموت وكل يموت ولكن إسلامنا لا يموت ولكن إسلامنا لا يموت فإسلامنا نفسنا والعيون على رغم ما ينكر الماكرون يمكر الماكرون الدين فالموت أولى بنا ولسنا نفرق في ديننا في ديننا تهون الحياة وكل يظن فيا ظلمة الشر نحن السلام نحن السلام وهيهات هيهات يخطئنا الحال يا من ألود به فيما أعمله أعمله يا من ألود به فيما أعمله ومن أعوذ به ممن أحاذره ومن أعوذ به ممن يحاذره لا يجدر الناس أظما أن تكاسره لا يجبر الناس أظما أن تكاسره ولا يهيبون عظما أن جاهره ولا يعيبون عظما أنت جابر فسسوء لون فسسوء لون فسسوء لون فسسوء لون ويحافظ القمة القمة القمة kúndé. Yóò máa fi ọgbà kò máa ṣàgùnyẹ̀ nípa kádàrá tó ọlọ́run ṣètò lórí ara àyè ọ̀gá àdámá. La ilaha illallah ọ̀kan ṣoṣo lọ́wọ́ ní ìlà. La ilaha illallah ọ̀kan ṣoṣo lọ́wọ́ ní ìlà. La ilaha illallah ọ̀kan ṣoṣo lọ́wọ́ ní ìlà. ṣẹ̀bọ̀ máa. Yóò ní báwa ṣẹ̀bọ̀ máa. Onídàwà ṣẹ̀bọ̀ máa. Onídàwà ṣẹ̀bọ̀ máa. Onídàwà sí sí ààrẹ bọ́ ní èmi onídàwà ṣẹ̀bọ̀ máa. Àrùmọ́lẹ̀ ààrẹ bọ́ ní èmi onídàwà ṣẹ̀bọ̀ máa. Àtòkọ́lé ààrẹ bọ́ ní èmi onídàwà ṣẹ̀bọ̀ àsokọ́ lẹ́sẹ̀ ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Yíyẹsẹ́ ò ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Yíyẹsẹ́ ò sẹ́ ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣe bàbá. Ìṣàkóṣàrin ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe bàbá. Ṣoṣogbo ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe bàbá. Àjẹmọ́ níjẹ̀bú ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe bàbá. Ìbàdàn ṣe ààrẹ bọ́ ní. ààrẹ ẹ̀gbọ́n ni èmi ò ní lọ́wọ́ ṣẹ̀gbọ́n. Àtàjà fẹ́ ààrẹ ẹ̀gbọ́n ni èmi ò ní lọ́wọ́ ṣẹ̀gbọ́n lè nígbàdí ẹbọ ní èyí òní dáwà ṣẹbọ máa ṣàwẹ̀ bí báyà bóyá.

نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين وبه نستعين أدعو فلان الحمد لله أدعو فلان الحمد لله ní àná àsọ yìí pé lọ́dún yìí ọpẹ́ ó pọ̀ kọjá pé ọjọ́ kan láàfin jù lọ àyà máa dùn níbi ẹ bára bá ti ń mọ ojoojúmọ́ mi kọ̀bàlìjọ́lá kọ̀bàlìgbàtà yọ̀ọ́pẹ́. àmín. atọrọ ìdí àti ìjọba anabi sallallahu alaihi wasallam. àti fún àwọn ará ilé àtàwọn sọ̀hábà lápapọ̀ àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé wàlúbọ̀lá ọkà náà mọ̀ nù wọn. àmín. lábala ọpẹ́ gbọ́dọ̀ wà níkàlẹ̀ yìí lódodo njikaluku ń dúpẹ́ sílé yàtọ̀ọ̀tọ̀ àmọ́ àwọn nǹkan kan pa wá pọ̀ kí tẹ́lẹ̀ pé kẹ́límọ́tò làbùdíyà ní bẹ́ẹ̀ nìkan kan wá pé kò sí tàbí bọ́ọ̀ sí ń bẹ̀ àjọ ń bẹ̀ ni ọpẹ́ yẹn jọ kárí ni bí ọpẹ́ jíjọ sẹ́wà kù ọpẹ́ jíjọ sẹ́wà kù ọpẹ́ ìsẹ́wà kù sórí ẹ̀sìn tọ́lọ̀ òjì àdẹ̀dàkúdà láyé ìsinsọ́dún ní ọlọ́run lọ́mọ iye tó ti ṣẹlẹ̀ ànàmọ́dé bí ẹ̀sán láàárọ̀ àwọn ará lọ́rin wa ní ànàmọ́dé tọ̀rọ̀mọ́ bàbá fẹ́ wí bàdàn á pé àmọ́dé hmm. ìdí orí ń tá a sì fẹ́ wà láwà bàbá ẹ̀ lẹ́rìí ẹ̀ mọ́ bínú o ayé akínní yìí lòdì o bí ọmọ èèyàn bá ronú dáadáa lọ́mọ yìí pé ó yẹ kó ń dúpẹ́ dúpẹ́ fọlọ́hún kókó mi ni pé wọ́n ní àdúrà ọ̀tá ọ̀gbà ara làá ti mà ó kárí wa yí pé ọlọ́run ọba ọ̀gbà fọ́ta wa. alimọ́kọ̀lé kárí alimọ́ra mọ́tò kárí lẹ́nu èsì sọ́dún nìyí. bí ọlọ́run ṣe jẹ́ ká bímọ tó náà ó lè má kárí lẹ́nu àyà èsì sọ́dún nìyí. ntọ́lọ́ ni ó tún ti ara wa wá sáyé àwa gangan ni o ẹni ó súnmọ́ a ni o ọ̀kántẹ́bù ni o lọ́kùnrin lóbìnrin kọ́nà tí wọ́n yà dáadáa. àmín àmín. àmọ́ o lè mọ kárí èyí tọ́jọ́ kárí tó fojú hàn ní pé ọlọ́run jọ fi wá borí ọ̀tá ni. ẹ̀yin ajá náà sì. ẹ kìrọ̀ mọ́. làbí sọ pé àwa dúpẹ́ fọlọ́run àwa sẹ́yìn fọlọ́run. àwa dúpẹ́ fọlọ́run àwa sẹ́yìn fọlọ́run. àwa dúpẹ́ fọlọ́run àwa sẹ́yìn fọlọ́run. àwa dúpẹ́ fọlọ́run àwa sẹ́yìn fọlọ́run. àwa dúpẹ́ fọlọ́run àwa sẹ́yìn fọlọ́run. àmì àwa dúpẹ́ fọlọ́run àwa sẹ́yìn fọlọ́run. ọgbà ẹ̀yìn tó fi wá jẹ́rìí. Gbogbo àwọn ọ̀tá wa. Ọ̀pọ̀ èyí tó ń fi wá tẹ̀lé. Gbogbo àwọn ọ̀tá wa. Ọ̀pọ̀ èyí tó ń fi wá borí. Gbogbo àwọn ọ̀tá wa. Ọ̀pọ̀ tó fi wá borí. Gbogbo àwọn ọ̀tá wa dúpẹ́ fọlọ́run àwa fẹ̀yìn fọlọ́run. àwa dúpẹ́ fọlọ́run àwa. Wọ́n bá èyí tó ti wà lẹ́yìn ta sì borí ọ̀tá wa. Wọ́n bá èyí tó ti wà lẹ́yìn ta sì borí ọ̀tá wa. A dúpẹ́ fọlọ́run, àwa àtẹ̀yìn fọlọ́run. Àwa dúpẹ́ fọlọ́run, àwa àtẹ̀yìn fọlọ́run kọba èyí tó ti wá lẹ́yìn tàbí borí ọ̀tá wa. kọba èyí tó ti wá lẹ́yìn tàbí borí ọ̀tá wa agbá àwa wá àgbà fún ọ àwa ọmọ ní ikọ̀ fún ẹ. àwa wá àgbà fún ẹ àwa ọmọ ní ikọ̀ fún ẹ. àwa wá àgbà fún ẹ àwa ọmọ ní ikọ̀ fún ẹ. àwa wá gbà fún ẹ àwọn máa ní ìgbà fún ẹ. ọ̀nà tẹ́sù bá lè gbà wà fi wá borí yẹ. Gbogbo ọ̀nà tẹ́sù wá lè gbà wà fi wá borí yẹ. Àwa wá gbà fún ẹ, àwa ọmọ ní kọ̀ fún ẹ. Àwa wá gbà fún ẹ, àwa ọmọ ní kọ̀ fún ẹ. Ọ̀nà tẹ́sù bá lè gbà wà á fi wá borí rẹ̀. gbogbo ọ̀nà tí èso bá lè gbà wà á fi wá borí rẹ̀. Bàbá àtúrọ́mà kí ẹ lọ jẹ. Bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan bá mọ ìpètè ọ̀tá lórí ẹnì kọ̀ọ̀kan wa àmọ́dé tí ò jẹ́ àmọ̀ gbogbo nǹkan láì dúpẹ́ fọlọ́run tá bá kápá. ọ̀tá ìbéèyàn arun tọ́da ọ̀tá kì í báyàn ron tó dáa láyé ọ̀tá ọ̀dẹ̀kọ̀ káyà wọn dàrú kalẹ̀. dàrú kalẹ̀. lápètè bá ń pètè làwa lọ́wọ́. ọlọ́run làwa lọ́wọ́ àtúndà. ọ̀tá ọ̀tá káyà wọn dàrú. dúpẹ́ ọlọ́run o tó jẹ́ àmọ́pá lẹ́tà. ọ̀tá tí gbogbo wa jọ nípò tí ọ̀dàrú ni ṣètọ́n. La inú lọ yà níyì. Àwa péjọ síbí lẹ́sìn ahàn lè mà á bá tiẹ̀ jẹ́. Hmm, Akànlẹ́yìn. Ó bínú bínú bínú. Akábánà ẹ̀ gbòòrò ayé. Ayé rẹ̀ ta pa lára tiwa lára ya wa lára ọmọ wa lára ọmọ kéwu wa gbogbo ètò rẹ̀ ó dò fún alhamdulillah. àtúwálé wa túnjẹ lè wa péjọ padà láàyè yìí. nǹkan ọ̀sẹ̀ yín nǹkan ọ̀sà wa nǹkan ọ̀sà wa nǹkan ọ̀sẹ̀ yín ẹjẹ àfẹsẹ bọlọ jama. àdúgbò fọlùwà tó pọn wálé ọ̀pọ̀ èèyàn lọ́sàdúrà tí ọ̀gá àdúgbò àdúrà wa. Àwọn àtẹ̀lọ́ fún gbogbo òjòkó yìí yìí gbogbo ẹni tí wọ́n ń gbọ́rọ̀ lọ́n láàyè yìí bẹ̀rẹ̀ lórí ẹni tí ń sọ àtàwátà ń gbọ́ lọ́kùnrin àtòbìnrin wa àwa ń bí àsínbí ọmọ tó wá fi àánú rẹ̀ là wá láyà ìsín sọ́dún yìí tí ó sì lọ yá agbára lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan àtúwọ́n afabára tó bẹ̀ yí pé kọ́sẹ́ wa kù dẹ̀ mí dẹ̀ mí lọ. Àmín. Ìlàhí. إلهي لك الأمر فيسا وساكا إلهي لك الأمر فيسا وساكا إلهي لك الأمر فيسا وساكا إلهي لك الأمر فيسا وساكا نرجو أعلى أمرنا إذا أتانا الدعاء على أمرنا بكمات نعم بكمات كان ببارك لا وهذا بأولك لا حول لنا وهذا بأولك لا حول لنا. Ọlọ́run ọba tó dá wa pè é lẹ́kàlẹ́ amúdù bíi ìsáwà zaka ọpẹ́ gbogbo gbogbo ọpẹ́ tiẹ̀ ni orin yìí wá bẹ́ẹ̀ ẹ wá níwà pé gbogbo ọpẹ́ tọ́lọ́ ní pẹ̀lú pé ntọ́ yìí á fi kẹ́yìn á fi ṣáájú tọ́lẹ̀ jẹ̀rìn lẹ́yìn ẹ nínú kéwú ìtí máa wà lẹ́yìn tọ́wá lè ṣáájú ìmáa nítumọ̀ ọ̀tọ̀ ni. ìlẹ́yìn. لك الحمد في دعوتك أتى الحمد أفي الحمد لك alhamdu lẹ́kà bàbá wíwá oná nítumọ̀ wà ní lẹ́kà alhamdu ìyẹn ni pé gbogbo ti jẹ́ràn ọ̀pẹ́ ìwọ nìkan ló ní ẹnìkan ọ̀bọ níbẹ̀ lẹ́kà alhamdu. fi ìsàlọ̀dàrà adúpẹ́ tuntun adúpẹ́ tíjọ́njọ́hun wàzáàkà adúpẹ́ tí ń bọ̀ sí gbogbo ohun bá ń dìnà sí ni wọ́n á lo záàkà fún èyí tó ti lọ ó dìnà wa èyí tí ò tu wa lọ́wọ́ ó wa ń bẹ lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ilẹ̀ tẹ̀lé mi bàbá. akó gbogbo ọpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún ẹ. Ìrọ̀ àtàlẹ́ ìdòrò àlá àwọn ènìyàn. Ìrọ̀ àtàlẹ́ ìdòrò àlá àwọn ènìyàn. Ìyọ́nú Ọlọ́run rìdọ́ọ̀kà ìyọ́nú Ọlọ́run nàìjíríà àmúrínà là ń retí lórí ìsẹ̀mí wa lọ́lọ́mbá ti yọ́nú sẹ́dà ọ̀rọ̀ kù sí jàmá ẹni bá fẹ́ bínú kọ́ máa bínú kọ́lọ́n sá ti má bínú èèyàn ò lè máa ṣe máa ṣe láyé kó wá ká ìlọ́wọ́ ọmọ ànábì ádámà láwùkánà yìmùkínù ní ìnsáni àwòlì ìmúrì yìí à ń yẹ kíta àràṣà wù nìgẹ́rì yìí èkìtì náà á ń ìkìtì náà àn an, ara sàwù anyẹ́kítẹ́ ní àhù láyẹ́kítẹ́ ní à láyẹ́kítẹ́ ní. máa máa láàyè kí o pé kẹ́dà kẹ́gbí orí ẹ̀ kódà tí wọ́n sẹ́ni lọ láyé ọbẹ̀ tẹ ọmọ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ lọ́rùn gbégbá mi tó kò lè tẹ́ wọn lọ́rùn ìdọ́ àkà. نعيدها على wọ́n tún mú náà wá nímú wá ẹ̀kẹ́sáà wípé ìyọnu rẹ nìkan la ju aka, bẹ́ẹ̀ ni ipò A. ẹ̀yìn ló yẹ kó wà ó yẹ ká pé nàìjú rí dáàkà àmọ́ kó lè bá a bá ń ta fẹ́ sọmọ wá ní ìdọ̀ àkà náà rẹ jọ. àwa ti màfúlù bíi àti ṣáájú. a sì pé fíìlì tí ń bẹ lẹ́yìn yẹn lónìí àfiníṣe pé ká tó wá fíìlì ní fún kálá bá sọ pé rìdọ́ akànàrí júùkà àwọn rìdọ́ akànàrí júùwù rìdọ́ akànàrí júùwù àti pé fíìlì tọwọ́ rìdọ́ àlá ní àkọ́kọ́ yẹn àti parẹ́ nìyẹn ṣùgbọ́n àsọ bẹ́ẹ̀ kó lè bàjẹ́ pé pẹ́yán pẹ́yán ìyẹn ọlọ́run nìkan ní ìdí gbogbo àgbàlagbà tí ń wáyọ̀ nú àgbà ah. ọ̀dọ́ tí ń wáyọ̀ nú àgbà ẹbí sí ẹ rí nǹkan wá ẹ̀ má bí tó yẹ kẹ́ wá nǹkan sí àgbà wo ni ọ̀yọ̀lú sí ọ láyé tó lè gbórí rẹ fágbà bó o lè gé orí rẹ fagbà bó o lè gbórí rẹ fagbà àgbà ò ní yọnu àti pé tá a là gbà gbàdàgbà. tani dàgbà àgbà òsìwò ń bọ̀dọ̀ àgbà yá àgbà ńlá wo ní bẹ́ńbì kankan lẹ́yìn ọba àdẹ́gà. ìyọnu ẹ̀ ní ẹjẹ́ wà àfáwá ní ìyọnu rẹ̀ nìkan la wá tá a bá fi rí kò sí wàhálà. Ìkákànà máa bí kàlà. bíkà kánà ìwọ nìkan ló lè bọ́wọ́ sọ̀rọ̀ bọ́ọ̀ lè fi yanjú. ìyá rẹ̀ tí mo bẹ̀rẹ̀ ọlọ́run kan sọ láàárọ̀ yìí mo ní gbàgbé ẹ̀ gbàgbé pé ọlọ́run fẹ́ ṣe nǹkan kò wá ní ṣe gbàgbé ẹ̀ tani ó di lọ́wọ́ ìtàkùn tó ní kéèyàn má wọ́dọ̀ ní jẹ̀mọ́ àtẹ́ni àtàkùn wọ́n jọ wọ́dọ̀ ní bàbá tí òṣèré fi wé nǹkankan tó kọjá wo tí máa tóbi láyé bíkà máa kánà bíkà kánà máa kánà gbogbo ń jẹba máa bẹ láyé ó ti ń bẹ ní o àbí yóò máa bẹ ní o ìwọ náà ló lè jọ máa bẹ. láì fọwọ́sí rẹ láàánú wọn kọ lórí nǹkan náà ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ wàá bá ní fọwọ́sọ̀rọ̀ wàá gbà náà bọ́lá kí wọ́n lọ sànú adébẹ̀ yẹn káma kí wọ́n nìkan lọ ń bẹ àwọn tí wọ́n jù wá lọ lọ́jọ́ orí ń bẹ rẹ́gẹ́dẹ́ wọ́n jù wá lọ nímọ̀ rẹ́gẹ́dẹ́ wọ́n jù wá lọ lóye rẹpẹtẹ ibi wọ́n tẹ̀ mí jù wá lọ dé tó bá fọ kí ó ta tó fè gbómọ hmm. tó bá fẹ́ ìbomọ tán kò ní í dadó ń bẹ̀ yóò tó tọ́fọ̀ pẹ̀lú ẹ̀. ọ̀fọ̀ tòun ti bẹ́ẹ̀ ọ̀sánú wọn òòdù wọn dá ọmọ lọ́pẹ́ soso àwọn kan tó ń wárí fágbà yìí àyà tó ń pọ̀fọ̀ yìí kéèyàn gbọ̀gbọ̀gbọ̀ kó máa wẹsẹ̀ tọ́wọ́ ní kí ló dé ó lóun fẹ́ ga láyé ni a ó ti gọ̀. psychologically tó bá lè jókòó fún ẹ ronú wàá mà tó gọ̀. Matilẹ̀. Tilẹ̀. Mátàná. Mátàná. Matilẹ̀. Wọ́n tẹ́ ẹ kò mọ́sẹ̀. Wọ́n tẹ́ ẹ kò mọ́sẹ̀. Wọ́n tẹ́ ẹ kò mọ́sẹ̀ kí ni ó ní kí nìyẹn ní í ṣe pẹ̀lú kádàrá ó ti gbọ́ ó tó bá ń gbọ́ wa àmọ̀ pé kò sẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ ń bí bọ̀tí kí sẹ́ẹ̀ ti àmọ́ bí tó lè dé la fi ń sọ bẹ́ẹ̀ lábẹ́ àánú ọlọ́run gbogbo ẹni tí ń wá àfẹ́tọ́ ẹ pé lọ́dún yìí ló tó bẹ̀rẹ̀ ló kù. ó dẹ̀ fẹ́ bẹ́ ọ dẹ̀ yìí dada bẹ̀rẹ̀ fún ọ náà nìyẹn lọ fún ọ bẹ́ẹ̀ alhamdulilah. lọ sí wọn bẹ lọ sí wọn bẹ lọ sí wọn bí kàtàkàtà kàtàkàtà. yàtàlá. ikú máa àwa ń sọ pé wàá sà bí agbára àwọn eléyìí o agbára àwọn ọlọ́run o ìdàgbára ti wa láhà ọ̀lànà àwọn oní ìkankan kí la jẹ́ ìfẹ̀yìntà ń bọ̀ ni mò ń sọ nínú mọ́tò pẹ̀lú bàbá yìí pé tí wọ́n bá ní kò sí ńtọ́lọ́wọ́n bá ò léṣe tí wọ́n bá gbà bẹ́ẹ̀ tí má ní kí là pẹ́ẹ́rẹ́ rẹ̀ ẹ sọ pé ọmọ kan tí wọ́n ń pè ní tájú àgbèrè làpẹrẹ tó sì lọ́lọ́run. àbá àkàtà ń pè Muhammadu Basiru sáájírù ńlàpẹrẹ pé kò sí tọ́lọ́run lè ṣe. láti òfurufú jàmá òfurufú òfurufú ọ̀dà di nǹkan. nọ́kìlá tún látúráfù. ìyẹn bí àwọn èèyàn mi nù pé ah, ah, ah, kí ló ń ṣẹlẹ̀ náà àti ẹ̀gbọ́n gbogbo ẹ̀ sáwọn yìí wa àwọn yìí wa ni tọ́ ìyá wa náà wọ́n bí wa ibi tí wọ́n ti ń sóògùn tóògùn ti ń jẹ́ wọn tóògùn gbé wọn sáyé yín pé wọ́n lóògùn níbẹ̀ alọ́ kéwú alọ́ ké lọ́dọ̀ ẹ̀ ń tí gbogbo èèyàn mọ̀ yìí pé lábára lábala ìmọ̀ ìmọ̀ jìgbọ́ agbára tí wọ́n bá lọ́gàá ọlọ́run lọ́mọ̀gá wọn. Tí a bá lọ́gà ọlọ́gà ara wọn àkìrọ́pọ̀ fún ọlọ́. Àwọn náà wá ní pẹ́ẹ́kọ̀ wá sí gbogbo ẹ̀ má kò sí gbogbo kíní ẹ̀ má. Ìdí àti bí ni nìyẹn nílùú àkùfò ó ń tẹ̀gbé àkùfò kan pé abà kan tí ó jìnnà sàkùfò rárá o àárín ìlú àkùfò gangan ni. Ẹ̀dẹ̀ ti gbọ́ orí bẹ́ẹ̀ bá gbọ́ orí náà lẹ́fẹ́ gbọ́ yìí. Ẹ̀dẹ̀ gbọ́ yìí pé sọ́jà tó rà mọ́bà mọ́bà tọ́lá kùfò tí ọ̀padà wà lẹ́ nítorí wà lórí. mọ́bà tọ́lá kùfò tí ọ̀padà wà lẹ́ nítorí wà lórí. ó yé mi. nígbà ni bá mọ̀ sẹ́yìn kọ́ lọ bẹ́ẹ̀rẹ̀ tà. ti lọ káàkiri láàkáàkiri káàkiri káàkiri àní dákọ̀bítà ti lọ tí wọ́n kọ́ wọn tẹ́yìn tẹ́yìn mẹ́ èyí tí wọ́n lọ kẹ́yìn náà nà kùfò. ọmọ rẹ̀ yẹn á fẹ́ ìfowópamọ́ yìí ọmọ bẹ̀ tá a bí ń bẹ̀ lórí òsì ìdí àmì gbó kọ́ ń jò ní ìyẹn kí ẹni gbó kọ́ àjẹ sọfúnlá ìmọ̀ yẹ ìgbà yìí pé ẹ̀yin bàbá lákòókò ẹ má gbẹ̀wò mọ́ ẹ má dáná sà pé ẹ jìgì nígbà mọ́ra níwájú ọlọ́pàá níwájú múbà ẹ má dáwò mọ́ o ìjọba bá mi pa ilé fi pa ilé yẹ o fi pa ilé ní ògùn kan o ẹ tó bẹ́ẹ̀ gbogbo bí ẹ ti kún ọ lọ́ọ́ tí ẹ kún ọ tayataya náà wọ́n lóògùn bẹ́ẹ̀ o àmọ́ bẹ́ẹ̀ pẹ́yìn lé lónìí kò ní bẹ́ẹ̀ yẹn. gbẹ̀ndà ẹ̀dì mára yẹn kò sí o asọ tipẹ́tipẹ́ àti ńlọ láìpẹ́ yìí ní kọ̀pẹ́kọ̀pẹ́ bí oṣù díẹ̀ sẹ́yìn yìí mo tún ní gbogbo ẹ̀yà arákùfò mo tún rí pípì ẹ̀ padà ẹ̀ lóògùn lóògùn ọkọ mi rèé ẹ̀ ní wó kọ bàbá ẹ̀ ní wó kọ ìyá tẹ́lifí fi kó ẹ mọ́jà délé bàbá ilé délé ẹ̀ lóògùn. òfin kíní gbọ̀n. ẹ má ṣe àìlóògùn kan kó lè dénú yín kó ń lóògùn. àlè rọmọ ìyá àti. níwájú owó bá wá adákùfò tí mo ti dẹ̀ bá ń sìn o ọmọ aládé níwájú wọn láti ti wá sí níbi ìjọ oṣù ọdún díẹ̀ sẹ́yìn tí gbogbo èèyàn wá tàbí wá ń bọ́ bá a ṣe ń bọ́ wájú yìí náà fún ọ bẹ́ẹ̀ kò sóògùn ọkà baálẹ̀ ológun ẹrú lára ó dìde pé ẹ̀yin alákùbò sẹ́kìlẹ̀ ti bí àfa yìí sẹ́kìlẹ̀ ti bí àfa yìí. wọn nana bí a tọ́ba ẹgbẹ́ yìí lè bá bí a ti pé kọ́lọ́n tó rí ọ padà sí bí o èyí tẹ́ ti ń bá bọ̀ yẹn yọ alọ́ pátì òsínè òsínè ibi tá a sọ yìí a fi dúpẹ́ fọlọ́ mi. alihamudulilayi alihamudulilayi. wẹ́rẹ́ lọ ka jẹgbẹjẹgbẹ jẹgbẹjẹmọ ti tó bá ń bẹ lọ́ọ̀ nìkan tí ò bá ti da ó ti ń da ó ti mọ̀ ni o gbogbo àkọ́kọ́ ni pé ọkàn ló tiẹ̀ kọ́kọ́ balẹ̀ náà ẹ̀mí ṣogun-ṣogun káyọ̀ balẹ̀ láyé. hanahana láì ló máa rí. àjọ náà ní jẹ́ gbádùn. wàláì. ní kọ́ máa róògì láì rí yà. tí èèyàn bá ń ṣe oògùn tó tètè síwọ́ lẹ́yìn tó gbọ́ ìtọ́ bá síwọ́ ntẹ́lọ̀ lè dẹ fún ti ọlọ́mà o bẹ́ẹ̀ bá dé ògì nìkan pété máa ró ògì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́mọ́ lè rè tààrà mọ́. kọ́mọ́ mẹ́gbẹ́ wọ̀. pé kó o kéèyàn rí pé nǹkan bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yọ bẹ̀ wù bẹ̀ o. ẹ bẹ́ẹ̀ ni. yẹ́dẹ̀ wò lákọ̀ọ́kọ́ kò ní nǹkan kan bẹ̀ kò ní kó ní fi kó wù bẹ̀ o o ní nígbà tó gbòdú ẹ̀ ń bẹ̀ ni o làákà ìsọ̀kè gbòdú ẹ̀ wúlò wúlò tó pé ẹnì tí ìrẹ́lẹ̀ jẹ́ nǹkan yọ ń bí owó bẹ̀ o tún yọ ń bí o tún wo bẹ̀ ibi ògùn bọ́ ọdẹ nìyẹn sọ̀rọ̀ pé ẹni tí ti báyìí ojú títì ti báyìí ti báyìí. ọjà kálá ti yé mi. sọ̀rọ̀ pé gàmù kálá ti yé mi. lọ súrọ́ ń bẹ̀ lọ súrọ́ ń bẹ̀. báyìí ń pọ̀ lọ́hùn tí o ti dìbẹ́ ti ń fẹ́ yóò padà dáa. egun padà dáa yóò máa dáa ni. ọlọ́sàn-án wa o. ní àná àyà àfìtúwéré àwọn gẹ́gẹ́ àdéhùn ta fi pé àníṣe àsàmà dúpẹ́ ní sá lọ́dún àwa ti bọ̀ yí pé gbogbo ọpẹ́ tí a ti ń dú gbogbo kọlọmọlẹ gbọkọ lórí ẹ. amiina amiina amiina. kí wàá mọ̀tò yí ayọ́gbọ́ fún nǹkan tuntun tuntun tuntun. amiina. kí a fi kalùkọ fúnrì yìí. amiina. lọ́dọ̀ tèmi lọ́dọ̀ tẹ̀yìn. amiina. a máa kó ẹ̀kọ́ bá bí dojúmọ́. amiina. sábà kó lórí bẹ́ẹ̀. ó lórí bẹ́ẹ̀. lọ́sọ̀rọ̀ lọ. mo gbà. èmi gbà kó lórí bẹ́ẹ̀. èmi náà gbà kó lórí bẹ́ẹ̀. èmi gbà kó lórí bẹ́ẹ̀. amiina. láhàrọ̀ lákọ̀ọ́ta. ìyá بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تذب الذين يدعون من دون الله فيصب الله أدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون a fi tún yẹn wé lánàá ẹ̀ka ẹ̀tọ́ tẹ̀lé. wà á sàmú billahi ja'da aymanihim la'in ja'atuhum haya ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أن إذا جاءت لا يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقسموا بالله جاد أيمانهم لئن جاءتهم آية ليؤمنون ليؤمنون بها قل إنما الآيات عند الله وما يسئركم عنها إذا جاتي لا يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون gbogbo àṣírí ọ̀rọ̀ iná Quran lọ́wà. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa mọ̀ bẹ́ẹ̀. wọ́n ṣe bí Quran kan jẹ́ ìwé kan tá a kan ń kà nìkan tá a kan lè fi ṣàdúrà nìkan tí a kan lè. Le máa gbé ọ̀rọ̀ ọlọ́run ní bí ìwé kan àjákù ìwé kan tí wọ́n ń pè lọ́rọ̀ ọlọ́run tí tí ó takora wọn tó ti pè tí lókè ìsàlẹ̀ tí kankan ò bára wọn mu tí wọ́n máa kan sí bẹ́ẹ̀nu ẹ̀ náà tẹ́ pé ilé ìyọ̀yẹ̀ kọjọ́rọ̀ ọlọ́run nígbà bá kà tán ni wọ́n tó fi Yorùbá máa dán hmm. gàtàgàtà báyìí ní kíkà rẹ̀ máa rí. mo ti lẹ́lẹ́yìn ni o. ní ọba kà tán wọn kàn kà èyí ń pàtó sì sọ pé òun dẹ̀ bọ́ odò náà ó dẹ̀ wàá bu omi náà náà mu. àwọn agala ti. máa bu ẹ̀sẹ̀ máa dà yìí pé omi tó bù mú yẹ o ọkùnrin òbí bẹ́ẹ̀ yẹn ó ti ẹ̀dùn ńlá ó tún ńlá ìlà kan là mẹ́wàá kùránì. ní dídùn ó dùn. èmi nìyẹn ẹ wá gbọ́ bíi títú rẹ̀. gbogbo àwọn àlùfáà láti àwọn sọ̀hábà títí ń tú àlùkùránì yìí bọ̀ wọ́n ń tú ìwọ̀n tí. làákàyè wọn gbé ni iná fà á tàbí lè rí tafsir onídìkan bí ìyàn gbé lọ́yìn onídìí méjì onídìí mẹ́ta mẹ́rin tẹ̀síwájú tẹ́lẹ̀ wọ́n jà ń tú o làbíròdì mẹ́wàá làbírí ọlọ́gbọ́ọ̀dì làbírí ọlọ́gbọ́ọ̀dì láti rí ológójì ìdì láti rí aláàdọ́ta àdì láti rí oní one hundred and fifty ìdì one hundred and fifty àwọn àìmọye tẹ̀síì mi ní ń bẹ tí ò lè pọ̀ ń bí wọ́n gbé sí jáde sí tani yóò rà á. ìgbàgbọ́ àwọn tó gbé ń bẹ pé ọba àlejò ọlọ́run níyẹ kò ní kò tí ó máa lu ọ̀tá rẹ̀ ọ̀tá ọlọ́run yóò máa lò pé ẹ máa ẹ máa ṣe bẹ́sì ni ó ṣe kárí. gbogbo àwọn síra tí kò kúrò ní mọ́tíbà níbi afẹ́tẹ́ nígbà pé ń bo ni wọ́n fẹ́ kó lọ bí ìbáṣe ìjọba ló lè ra ìjọba ló lè ra àwọn síra tí wọ́n yọ ọ́nà kùránì kan nìkan tí wọ́n yọ ọ́ ń bẹ̀ kìkì ṣe pé wọ́n tún ti tẹ̀sí ẹ̀. ìmí àkọ́kọ́ mi ń bẹ kò ṣe é kókò ń bí ọ wà. tèǹdé kúìlì. irú tí àti àńkọ́ fún wa níbẹ̀ ní Kuwait. tí ìbá ṣe péjọ wáyé fún wa lówó táàbì gbé wálé níbo láti lówó táàbì gbé wálé. níbo láti rí fifty seven follows fifty seven follows. ìkọ̀kẹ́lẹ̀ tó tíra yìí ní ìjíṣà ìlọ́mẹ̀. wọ́n yọ ọ́ nù kúránì ní owó wọn kà yọ ọnu kùránì túmọ̀ sí bẹ́ẹ̀ ni kùránì kéèké ní ìtẹ̀sí rẹ̀ o. àlèmọ̀só àti àlèkèyíyá àlèkòwé ti yẹ. àmọ́ ọlọ́run yahudi àti nasara pé ẹ̀yin mẹ́tẹ́ ti sìn mí ẹ máa wá sin táwọn tí ó máa sìn ní ó fi sàǹfààní. àná ṣe fún wa aṣubú bí wọ́n ṣe láptọ̀ fún wa. gbogbo àwọn tí àyẹn ni wọ́n bẹ nú ẹ̀. gbogbo tí àyẹn ló bẹ ń bẹ̀ tí àyẹn bẹ́ẹ̀ yàn bára gan òṣìṣẹ́ yẹn kò sí èyàn bá tó ń sùn ìbéèrè èyàn ní èyàn tí ń sùn yàrá ti ní akó kejì akó fúláàtì akó gbogbo akó hmm. ẹ̀ ń bẹ́ẹ̀ nínú pẹ́ńpẹ́ ká wáyé yìí ẹ̀rí fún mọ̀sájú àfábù àyímọ́lánà nípòlówó ẹ̀fún mi lákọ̀ọ́kọ́ ọjọ́ mo ní tí a kan mo fẹ́ fi hàn mo fẹ́ fi kankan nù tí a kan máa ń sọ ní tí a yẹn ó lọ ń bẹ nínú nǹkan sára sámi làwọn máa wò máa lọ gbùgbé ìwọ ní mọ́kẹ́wà sánú là. orí tó sọ nìyẹn ni pé ilé tíra kan tó kó gbogbo tí a ti mú. máa wò pé àbúrò yìí máa sọtí kan o. nǹkan náà ẹ̀yẹ̀ máa gbé ojú yẹn lọ o. o ti ní ilé tí a tẹ́kí gbogbo tí a tàbá ń wá. ìdílé bẹ́ẹ̀rẹ̀ tó gbó lọ́tọ̀ sí. mo sì mọ̀ pé kéèkọ́ lé ń gbà náà. sọ̀rọ̀ ọ lọ. ìwà ni kìí jẹ́ lọ́lọ́ ní mọ́tò balẹ̀ ni mọ́tò rẹ̀. awa ti gbèsè wọn dé. kìnìún bá ti bá ti tàmá bá ti ń ah. jẹ́ kí n jókòó kọjá nígbà bá ti wò bá ti tẹ̀ sí i. ó ní bàbá ojú ló kele ni. bóun lọ jẹ oní bàbá ọlọ́rọ̀ ọmọ ti sún wájú jù bá ń lọ ní gbogbo tí à ń bọ̀ ń bẹ̀. ìmọ̀kọ́ fi mọ̀ yìí ẹ̀mọ́ká máa nígbà tí ó sì kàn mí èmi dẹ́ yẹbi sí tí ọba kàn mí àtàtì àtàwọn náà láti ní. kí mo fẹ́ bàyọ̀ ń bẹ̀ ní pé gbogbo tí a ti wà ń bẹ̀. tafsiri tí èèyàn ò lè rí kókó nbíyàn tí a ti wà ń bẹ̀. dípò ká máa ro tafsiri wa nísìnyí abẹ́ ka tafsiri mẹ́ta mẹ́rin márùn mẹ́fà a kà máa sílẹ̀ àwọn bẹ̀rẹ̀ la máa kà abakata ń bí a tún sílẹ̀ a tún kà lójú kan náà ń bẹ̀ àbàlẹ́fọ́lá kó sàlékún ìmọ̀ rẹ̀ fún wa. ìdí mo fi yà á bẹ̀ ni pé ntọ́lọ́hún fẹ́ tuntun wa yìí ayàtọ́lọ́hún ká fẹ́ túwọ̀n sílẹ̀ káyé wa gbé yìí àṣírí ńlá ni bí ìjà náà ti jáṣírí ńlá ẹtún wa gbọ́ bílẹ̀ náà ti fẹ́ sọ mo fi táṣírí tó fi ní dààmú ara ẹ tó fi ní parẹ́ tó fi ní ara ẹ lé mà ẹnití ọba gbà ó gbà ẹnití yọ̀nà lẹ́yìn tó sojúde rẹ kí o ṣe dáwà tiẹ̀ fún un sílẹ̀ bàtí bá ti bá sọ̀rọ̀ ọlọ́run tọ́ ògùn kíkọ ọlọ́tún lòun ló ń gbé yàn ọmọ náà lẹ́wà ni ẹ fẹ́ tù lójú nǹkan bá bínú kó lè bá a ọlọ́ni wà á sàmú bèlè. wà á kò sàmú bèlè ìjàdá àyìnbá nìyẹn. ọlọ́ni gbogbo ara gbogbo agbára ni wọ́n máa fi búra wọ́n máa búra ìwúwagbára búra hàn. lẹ́yìn jẹ́ àtìhùn ayẹ tó láyọ̀ nínú nàbì ha. ìgbé tí ìwà nábì bá ti lè mú ohun àmì dábì màpá nábì ní ọ́ bíi musa tọlọ́pàá ń musa tọlọ́pàá ń tiẹ̀ wọn náà yàrá pa rẹ̀. anábì yíza òun lajú afọ́jú ìwọ náà mú lórí kùkọ́ náà wà báwọn. làyúmi náà nàbìá tó bá ti lè ṣe kán yẹ àà ilé anáwa àwọn gbàdágbà tán. làyúmi náà nàbìá. làyúmi náà nàbìá. láì sọ fún wa yí pé ẹni tí ọlọ́ngọ̀ bá ti rọ̀ fún ẹ̀dá kankan ò lè ṣe kọ́gbà ènìyàn bá kò lè má kò ní wàhálà ìyàwó agbọ́rọ̀ ọlọ́run yìí gbólóhùn kan náà sọfẹ́ lómi ò rẹ̀ ká lọ ìjọmọbìnrin ọjọ́ ọwọlé kọ wọlé èsì gbógán ó ti bá dìbò gbèsè dìbò nǹkan kan ìfẹ́ pé báwọn ó sì máa sun tiẹ̀ ní ìsìn yẹn. jama ẹ dájú pé bí wọn ó ṣe rí ni ẹ ń rí àtúnú. lẹ́yìn ẹnìkan kan tá a bá kàn rí pé tó kábàdúrà àràn lọ́wọ́ gbogbo nǹkan ọ̀ràn ẹ bá jọ ẹ bá jọ máa lọ jáde ẹ̀yin tẹ̀bùlì jì ó ti pẹ́ ń jáde ẹjọ́ dòṣèlú ayé rẹ yí padà. ẹ máa fọ bọ́jú ni pé ara wa kọ́ ìmọ̀. sọ́ọ̀sì lélẹ̀ báyìí. ìjáde oṣù mẹ́rin kódà kó ti lọ sí ọ̀gá àjáde ọlọ́dún kan. lẹ́yìn àbẹ ní ó láì. ó láì fún. ẹ̀yin ọ̀rọ̀ tí wọ́n kàn wá mọ́ ìyá ní àní kankan lórí iye báwọn sọ ni wọ́n ti rí yẹ. ọlọ́run wá sí nǹkan lọ́kàn wá ládùn ọlọ́run lánàá pè. ana bọ́lọ́n ti wà nìkan hmm. yóò sì tó wà pẹ̀lú ògbọ́lọ́n. ẹ sàmì ni jàmá. yorùbá ní àwọn ọ̀pọ̀lọpọ̀ alẹ́ yorùbá wọn lóbìnrin ọ̀sán tí ò ní olóhùn nígbà wọn láwo ọ̀sán tí ò ní pé òun ò lò lọ ẹ bá ti lò lọ ìyẹn ló ní. ìmánu ọlọ́run ní jẹ́yìn ò lè ṣe iye tọ́lọ́run nítorí bá kọ́lé òun ó ṣe ẹgbẹ́ ìbẹ̀lẹ̀ nǹkan kọ́lé náà ọ̀rọ̀ rẹ ni wọ́n ń sọ yìí pé àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣáájú ìtọ́kẹ́gbẹ́ rẹ̀. wà á kò sàmú bí láàyè jáde àìmá nìyí. ìtí òtí jẹ́ orí tó tí ìtí òtí ìjẹ́ orí ẹ̀ aha láti ọdún nàmí nalẹ̀ náà ni pé kè kọ́lé. tó bẹ̀lẹ̀ kọ́lé ẹgbẹ́ ìsọfọ́ lọ́hùn kódà kọ́lé fóun. bẹ́ẹ̀ lọ́hùn. àgàkùn jẹ́ aramọ́tò tó ń ra káà. àwọn tí a ń béèrè àyà lọ́wọ́ ànábì ọlọ́run ní ń dá ànábì lọ́wọ́. ìjà àti hum àyà tún la yu'minunna biha. wọ́n búra ni gbogbo agbára náà fi búra ibi táwọn bá lè ráyà àwọn gbà àmọ́. kò ní iná sọ fún wọn. Wa nabi sọ fún wa iná mali aya ìdánlá ìwà nábì sọ fún wa ìwọ náà gbọ́ra rẹ yé ìwọ náà nábì náà máa gbọ́ra rẹ yé ìyá máa rán yàn sí yàn àmọ́ tẹ́ máa rán ara ẹ̀ sílẹ̀ náà ẹ̀ rán sí yàn ni o àmọ́ tó náà máa gbọ́ra ẹ̀ yé ń bẹ̀ pé gbogbo àyà ọ̀dọ̀ ẹ̀yìn ọlọ́run ló wà sọ bẹ́ẹ̀ fún wa kí ọlọ́run máa ronú pé nígbà tí ọlọ́run mi ń sẹ́yìn wọn náà ti fún mi ní nǹkan kankan kí wọ́n ti ẹ̀ lè sọ fún akọ́lọ́ mi lọ́wà ìdẹ̀ni rìlíìsì ẹ̀. Kule innama al-hayatu inda Allah. Nàmà yẹn ló já mà yìí pé ọ̀n sọ pé òun ní rìlíìsì ẹ̀. O lè máa sọ máa pé ìwọ náà lè máa sọ máa pé bàbá tiẹ̀ ti fún wọn náà ẹlẹ́ wá sọ̀rọ̀ kan lẹ́yìn rẹ̀ wípé. wà máa yóò ṣe irú kan àná ìdájà àti láàyòmínú. ẹ̀rí tó ń bẹ̀ wà máa yóò ṣe irú kan àná wà máa yóò ṣe irú kan àná ìsájà láàyòmínú náà kí ló fi mọ yín a lè fi bẹ́ẹ̀ àwọn àbúntà steel wọn la lè fi bẹ́ẹ̀ kí ló fi mọ yín pé táyà ń bá dé ṣé wọn ó bà àti sọ pé ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ yìí tẹ̀ ń ro pé tá a bá fún wọn láàyà bóyá ó lè gé wọn gbà ẹ̀yin ọmọ wípé wọn ò ní í gbà wà máa ń ṣe ìsáájá a mi náà ẹ̀yin ọmọ pé wọn à ní í gbà èmi tí mo dá ọmọ pé wọn à ní í gbà ìní jẹ́ wọn ó gbà ọlọ́run níbi ẹni tó bá gbà ó gbà ẹni tí ó gbà kọ̀sẹ̀ yín ọlọ́run jama ẹ̀yà máa dúpẹ́ fọlọ́run tó alhamdulilayi. o ṣe é búkà.

a lè gbà láti kírun a lè gbà wẹ̀ lóde à ń gbà lọ yìí pẹ̀lú bílù ṣe dáa tó bílù ṣe dáa tó lẹ́kọ̀ọ́dá pé ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run Islam àwọn ti kérésì ní ndòmí ariwo tẹ́ńdẹ̀ láriwo ìyóò dáa o àwọn òróró rẹ̀ bí ẹ o àwọn òkú pàjáde náà lọ́sùn àwọn òkú owó rẹjọ náà o wọn sọ wọn oṣù o ìgbìmọ̀ kan ti kówó tánlẹ̀ o ẹnìkan ti sọ tó ti bẹ́ẹ̀ àwẹ̀ lọ́wọ́ lédè yìí lọ́lọ́run fariwo búgbà wa lẹ́nu yìí. alihamudulilayi. ọ oh. alihamudulilayi. a máa ń jẹ fari yaba. a máa ń sinu. kílẹ̀ bá sílò ní yẹ́mọ̀dín mẹ́fà. ìwọ̀n àwẹ̀ tó tán nù o. kọ́lọ́ǹtẹ̀ yìí hàn wá. amina amina. wẹ́wẹ́rẹ́ ní okùn na parí àtúntìlẹ̀ na ti jẹ́ lóore ńbẹ̀. tẹ́lá ń sọ yìí kéèyàn gbà ó ní ní ẹ̀yìn ò وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون ẹ̀yin ọmọ yìí pé bí a bá fún aláyà náà wọn ò ní í gbà kí anábì lè wá mà àtàwọn sàọ́ àwọn sọ hábà kán lè mà kọ́rọ̀ lọ́lọ́run sọ ọwọ́ àfi àyà tó fẹ́ tẹ̀lé yìí nílẹ̀ rẹ̀. wọn kò libo afún ìdákẹ́ hún wà á bẹ sọ̀rọ̀ hún kàmá lámúyún mínú bìí. àwọn wọlé máa rọrọ. ونذرهم في طغيانهم يعمهون kíra dòtí kurani báyìí láyé. èyí tí ẹ lé tẹ́ ẹ máa kà á ọlọ́run bá ní sànú ní o. amiina àmín. oyin yìí ọlọ́run bí ajọ lè máa la. amiina. pé èyí tẹ́ ẹ bá máa kurani kà ó dàbí ẹni tí ń la oyin ní ojú rẹ̀ tí wọ́n sọ pé à ó máa dùn pọ̀ o tó náà wò ó tó náà sọ pé à bó ṣe ń la náà di màpó dùn ọ́ ọ́ sàn fa dá ẹ̀rí ọlọ́run jẹ́ kẹ́yìn náà lè mọ̀ ẹ wá lọ fọmọ sílé kéwù bẹ́yìn bá ń bẹ lórí làálà ẹ fọmọ sílé kéwù ẹjọ́ kéwù ẹ fi sílé kéwù gidi níbi ẹ bá ti fọmọ sílé kéwù lẹ́tì máa gbẹ̀san ẹ̀san tí ń jà sójú ọ̀nà ọlọ́run bá àdìgẹ́lá pé ọmọ rẹ̀ ń bẹ nílé Quran ti ń ha ń bẹ nílé kéwù Islam ti ń ké ọlọ́ọ̀ni wa nu ka líbu àfòyídẹ́tà hùn wà àbùsọ̀rọ̀ hùn kàmá láàyè nínú bèbè àwàlá máa rọ. ọlọ́ọ̀ni làwa là ń yí ọkàn àwa là ń yí ọkàn àwa là ń yí ojú àwa là ń yí ọkàn àwa là ń yí ojú ìjọba yí ọkàn sí ni ìjọba dojú èèyàn kan ni ìdí ó dojú ẹ̀yìn kan lẹ yìí ẹni bí rè ẹni bí lọ ẹni ẹrí ń tẹ́ jókòó sí i bẹ́ẹ̀yàn rí nǹkan jókòó sí di ọjà bí iṣẹ́ kò ní ẹwájú wà sí i. àkànbẹ́ ni lúlò ní ìdíjáńtà. ẹ fọ́ àtàrí ilẹ̀. ṣèbí bẹ́ẹ̀yàn rí nǹkan jókòó sí tó ti lọ wá sí i tọ́sọ ni tó wọ̀ lọ́hùn jẹ́ máa rí nǹkan jókòó sí i tí má sì rí nǹkan jókòó sí i tó ti bẹ́ẹ̀ náà ènìyàn wà sí i lọ tó pé bí nǹkan tó wà nìyẹn ẹlòmíì sọ pé kò ní nǹkan jókòó sí iwájú ọ̀rọ̀ ọlọ́run níjọba rí nǹkan jókòó tí ìtọ́ ọ̀bá ẹlẹ́ mọ̀ wípé ìdánwò lọ́rùn ṣe fún ẹ. tọ́bẹ̀ kọ́ lọ́run tí o páàsì kọ́ ya pé a ah, mo ń lọ wá sí i. tí mo máa ń lọ ńjọ́ tí n tí rí nǹkan jókòó tì. ọlọ́run jẹ́ apáàsì. àwa tá a sì rí nǹkan jókòó ti ta pátì lọ́kùnrin lóbìnrin ebi ń tá a sọ ni pé wọ́n ọlọ́run má sọ mí dẹ́ntì ò ní rí nǹkan jókòó tì máa ọbẹ̀ náà ti máa ṣe bẹ́ẹ̀ igun bẹ́nu wa igun yìí dùn ta ṣé ọ̀rọ̀ náà bá yọ lọ́dún yìí kúrò náà bá yọ. ìbẹ́nu wa ní wòye sí kọ̀rọ̀nà àbáyọ lọ́dún ní ti sàlẹ̀ alhamdulilayi yóò kàn sí pé nàìjíríà ò sí pariwo kọ́ dáa fún mi nù. Ah, kálukú ń pàkùn ní o ojú wa ojú wa orí bákan náà akọ̀rọ̀ orí bákan náà o. Ah, ẹlòmíì dé nǹkan mọ́lẹ́ tó wá bí o ní nǹkan rí o òde mọ́ báńkì o. àrùbùsùn mùtàfà wíta. Ah, ah. àkàrà mọ̀ kọ́mọ́ bẹ̀rẹ̀. ọlọ́run ṣe wú o hmm. àmọ́ kò ṣeé máa fi hàn pé ẹ̀yà ayẹ ọ̀dà bíi jọ́hún bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa sọdún owó bẹ́ẹ̀ ṣe wú ẹ̀ ní ìsìn. wọ́n kàn lẹ̀kùn ẹ̀ lálẹ́. yọ yọ lálejò.